lóòkù orí kejìlélógún. àjọ ọdún ìwúkàrà tí à ń pè ní ìrékọjásìkù fẹ́fẹ́ àti àwọn olórí àlùfáà àti àwọn akọ̀wé wá ọ̀nà bí wọn ìbá ti ṣe pa á nítorí tí wọ́n ń bẹ̀rù àwọn ènìyàn sátánì sì wọ inú júdásì tí à ń pè ní ìskáríótù ọ̀kan nínú àwọn méjìlá ó sì mú ọ̀nà rẹ̀ pọ̀n ó lọ láti bá àwọn olórí àlùfáà àti àwọn olórí ẹ̀ṣọ́ mọ̀ ọ́n pọ̀ bí òun ìbá ti fi lé wọn lọ́wọ́ wọ́n sì yọ̀ wọ́n sì bá a dá májẹ̀mú àti fún un ní owó ó sì gbà ó sì ń wá àkókò tí ó wọ̀ láti fi lé wọn lọ́wọ́ láìsí ariwo ọjọ́ àìwúkàrà pé nígbà tí wọn kò lè ṣe àìṣẹbọ ìrékọjá ó sì rán pétérù òun jòhánù wípé. ẹ lọ í ìrékọjá fún wa kí àwa kí ó jẹ wọ́n sì wí fún un pé. níbo ni ìwọ ń fẹ́ kí a pèsè sílẹ̀? ó sì wí fún wọn pé. kíyèsí nígbà tí ẹ̀yin bá ń wọ ìlú lọ ọkùnrin kan tí ó ru ìṣà omi yóò pàdé yín ẹ bá a lọ sí ilé tí ó bá wọ̀ kí ẹ sì wí fún baálé ilé náà pé olùkọ́ni wí fún ọ pé níbo ni gbọ̀ngàn àpèjẹ náà gbé wà? níbi tí èmi ó gbé jẹ ìrékọjá pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn mi òun ó sì fi gbọ̀ngàn ńlá kan lókè hàn yín tí a ṣe lọ́ṣọ̀ọ́ níbẹ̀ ni kí ẹ̀yin kí ó pèsè sílẹ̀. wọ́n sì lọ wọ́n sì bá a gẹ́gẹ́ bí ó ti sọ fún wọn wọ́n sì pèsè ìrékọjá sílẹ̀ nígbà tí àkókò sì tó ó jókòó àti àwọn àpòsílẹ̀ pẹ̀lú rẹ̀ ó sì wí fún wọn pé tinútinú ni èmi fi fẹ́ bá yín jẹ ìrékọjá yìí kí èmi kí ó tó jìyà nítorí mo wí fún yín èmi kì yóò jẹ nínú rẹ̀ mọ́ títí a ó fi mú un ṣẹ ní ìjọba Ọlọ́run. ó sì gba aago nígbà tí ó sì ti dúpẹ́ ó wí pé. gba èyí kí ẹ sì pín láàrin ara yín nítorí mo wí fún yín èmi kì yóò mú nínú èso àjàrà mọ́ títí ìjọba ọlọ́run yóò fi dé. ó sì mú àkàrà nígbà tí ó sì ti dúpẹ́ ó bù ú ó sì fi fún wọn ó wí pé. èyí ni ara mi tí a fi fún yín ẹ máa ṣe èyí ní ìrántí mi. bẹ́ẹ̀ gẹ́gẹ́ lẹ́yìn oúnjẹ alẹ́ ó sì mú aago ó wí pé. aago yìí ni májẹ̀mú titun ní ẹ̀jẹ̀ mi. E tí a ta sílẹ̀ fún yín ṣùgbọ́n ẹ kíyèsí ọ̀wọ́ ẹni tí ó fi mí hàn wà pẹ̀lú mi lórí tábìlì ọmọ ènìyàn ń lọ nítòótọ́ bí a ti pinnu rẹ̀ ṣùgbọ́n ègbé ni fún ọkùnrin náà nípasẹ̀ ẹni tí agbe ti fi í hàn. wọ́n sì bẹ̀rẹ̀ sí í béèrè láàrin ara wọn ta ni nínú wọn tí yóò ṣe nǹkan yìí ìjà kan sì ń bẹ láàrin wọn ní ti ẹni tí a kà sí olórí nínú wọn ó sì wí fún wọn pé. àwọn ọba kèfèrí a máa fẹlá lórí wọn a sì máa pe àwọn aláṣẹ wọn ní olóore ṣùgbọ́n ẹ̀yin kì yóò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹni tí ó bá pọ̀ jù nínú yín kí ó jẹ́ bí àbúrò ẹni tí ó sì ṣe olórí bí ẹni tí ń ṣe ìránṣẹ́ nítorí ta ni ó pọ̀ jù ẹni tí ó jókòó ti oúnjẹ tàbí ẹni tí ó ń ṣe ìránṣẹ́ ẹni tí ó jókòó ti oúnjẹ akọ́ ṣùgbọ́n èmi ń bẹ láàrin yín bí ẹni tí ń ṣe ìránṣẹ́ ẹ̀yin ni àwọn tí ó ti dúró tì mí nínú ìdánwò mi mo sì yan ìjọba fún yín gẹ́gẹ́ bí bàbá mi ti yàn fún mi kí ẹ̀yin kí ó lè máa jẹ kí ẹ̀yin kí ó sì lè máa mu lórí tábìlì mi ní ìjọba mi kí ẹ̀yin kí ó lè jókòó lórí ìtẹ́ àti kí ẹ̀yin kí ó lè máa ṣe ìdájọ́ fún àwọn ẹ̀yà Ísírẹ́lì méjìlá. Olúwa sì wí pé. Símónì Símónì sáwò ó fẹ́ láti ní ọ kí ó lè kù ọ bí àlìkámà ṣùgbọ́n mo ti gbàdúrà fún ọ kí ìgbàgbọ́ rẹ kí ó má yẹ̀ àti ìwọ nígbà tí ìwọ bá sì yí padà mú àwọn arákùnrin rẹ ní ọkàn le. ó sì wí fún un pé. olúwa mo múra tán láti bá ọ lọ sínú túbú àti sí ikú. ó sì wí pé. mo wí fún ọ pétérù àkùkọ kì yóò kọ lónìí tí ìwọ ó fi sẹ́mi ní ẹ̀rín mẹ́ta pé ìwọ kò mọ̀ mí ó sì wí fún wọn pé. nígbà tí mo rán yín lọ láì ní àsùnwọ̀n àti àpò àti bàtà ọ̀dà ohun kan dà yín bí. wọ́n sì wí pé. ń dà o. nígbà náà ni ó wí fún wọn pé. ṣùgbọ́n nísinsìnyí ẹni tí ó bá ní àsùnwọ̀n kí ó mú un àti àpò pẹ̀lú ẹni tí kò bá sì ní idà kí ó ta aṣọ rẹ̀ kí ó sì fi kan nítorí mo wí fún yín pé èyí tí a ti kọ̀wé rẹ̀ kò lè ṣe kí ó má ṣẹ lára mi a sì kà á mọ́ àwọn arúfin nítorí ohun wọn nì nípa ti èmi ò ní òpin. wọ́n sì wí pé. olúwa ṣáà wò méjì ń bẹ níhìn ó sì wí fún wọn pé. ó tó. ó sì jáde ó sì lọ bí ìṣe rẹ̀ sí òkè ólífì àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì tọ̀ ọ́ lẹ́yìn nígbà tí ó wà níbẹ̀ ó wí fún wọn pé. ẹ máa gbàdúrà kí ẹ̀yin kí ó má ṣe bọ́ sínú ìdẹ̀wò. ó sì fi wọ́n sílẹ̀ níwọ̀n ìsọ̀kò kan ó sì kúnlẹ̀ ó sì ń gbàdúrà wípé. bàbá bí ìwọ bá fẹ́ gba aago yìí lọ́wọ́ mi ṣùgbọ́n ìfẹ́ ti èmi kọ́ bí kò ṣe tìrẹ ni kí a ṣe. áńgẹ́lì kan sì yọ ọ sí i láti ọ̀run wá ó ń gbà á ní ìyànjú bí ó sì wà ní ìwàyà ìjà ó ń gbàdúrà sí i kíkankíkan òógùn rẹ̀ sì dàbí ìró ẹ̀jẹ̀ ńlá ó ń kán sílẹ̀ nígbà tí ó sì dìde kúrò ní ibi àdúrà tí ó ìtọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá ó bá wọn wọ́n ń sùn fún ìbànújẹ́ ó sì wí fún wọn pé kí ni ẹ̀yin ń sùn sí ẹ dìde ẹ máa gbàdúrà kí ẹ̀yin kí ó má ṣe bọ́ sínú ìdẹwò. bí ó ti ń sọ lọ́wọ́ kíyèsí ọ̀pọ̀ ènìyàn àti ẹni tí à ń pè ní júdásì ọ̀kan nínú àwọn méjìlá ó ṣáájú wọn ó súnmọ́ jésù láti fi ẹnu kò ó ní ẹnu jésù sì wí fún un pé. júdásì ìwọ fi ìfẹnukonu fi ọmọ ènìyàn hàn nígbà tí àwọn tí ó wà lọ́dọ̀ rẹ̀ rí i bí yóò ti já sí wọ́n bi í pé. olúwa kí àwa kí ó fi idà sá wọn. ọ̀kan nínú wọn sì fi idà sá ọmọ ọ̀dọ̀ olórí àlùfáà ó sì ké etí ọ̀tún rẹ̀ sọnù ṣùgbọ́n jésù dáhùn wípé. ẹ jọ̀wọ́ rẹ̀ báyìí ná. ó sì fi ọwọ́ tọ́ ọ ní etí ó sì wò ó sàn jésù sì wí fún àwọn olórí àlùfáà àti àwọn olórí ẹ̀ṣọ́ tẹ́ḿpìlì àti àwọn àgbààgbà tí wọ́n jáde tọ̀ ọ́ wá pé. ẹ̀yin ajáde wá ti ẹ̀yin ti idà àti ọ̀gọ bí ẹni tọ̀ ọlọ́ṣà wá nígbà tí èmi wà pẹ̀lú yín lójoojúmọ́ ní tẹ́ḿpìlì ẹ̀yin kò na ọwọ́ mú mi ṣùgbọ́n àkókò tiyín ni èyí àti agbára òkùnkùn. wọ́n sì gbá a mú wọ́n sì fà á lọ wọ́n sì mú wá sí ilé olórí àlùfáà ṣùgbọ́n pétérù tọ̀ ọ́ lẹ́yìn ní òkèèrè nígbà tí wọ́n sì ti dáná láàrin gbọ̀ngàn tí wọ́n sì jókòó pọ̀ pétérù jókòó láàrin wọn ọmọbìnrin kan sì rí bí ó ti jókòó níbi ìmọ́lẹ̀ iná náà ó sì tẹjú mọ́ ó ní. eléyìí náà wá pẹ̀lú rẹ̀. ó sì ṣẹ́ ó wí pé. obìnrin yìí èmi kò mọ̀ ọ́n. kò pẹ́ lẹ́yìn náà ẹlòmíràn sì rí ó ní. ìwọ pẹ̀lú wà nínú wọn. ṣùgbọ́n pétérù wí pé. ọkùnrin yìí èmi kọ́. ó sì tó ìwọ̀n wákàtí kan ẹlòmíràn gidigidi tẹnu mọ́ ń wí pé. nítòótọ́ eléyìí náà wà pẹ̀lú rẹ̀ nítorí ará Gálílì ní í ṣe. ṣùgbọ́n pétérù wí pé. ọkùnrin yìí èmi kò mọ ohun tí ìwọ ń wí. lójú kan náà bí ó ti ń wí ní ẹnu àkùkọ kọ olúwa yí padà ó wo pétérù pétérù sì rántí ọ̀rọ̀ olúwa bí ó ti wí fún un pé. kí àkùkọ kí ó tó kọ ìwọ ó sẹ́mi ní ẹ̀rín mẹ́ta. pétérù sì bọ́ sí òde ó sọkún kíkorò àwọn ọkùnrin tí wọ́n mú jésù sì fi ṣe ẹlẹ́yà wọ́n lù ú nígbà tí wọ́n sì dì í lójú wọ́n lù ú níwájú wọ́n bi í pé sọtẹ́lẹ̀ tàbí nínú ọ̀la. àti nǹkan púpọ̀ mìíràn ni wọ́n ń fi ọ̀rọ̀ òdì sọ sí i nígbà tí ilẹ̀ sì mọ́ àwọn àgbà àwọn ènìyàn àti àwọn olórí àlùfáà àti àwọn akọ̀wé péjọ wọ́n sì fà á wá sí àjọ wọn wọ́n ń wí pé. bí ìwọ bá ṣe Kristi náà sọ fún wa. ó sì wí fún wọn pé. bí mo bá wí fún yín ẹ̀yin kì yóò gbàgbọ́ bí mo bá sì bi yín léèrè pẹ̀lú ẹ̀yin kì yóò dá mi lóhùn bẹ́ẹ̀ ni ẹ̀yin kì yóò jọ̀wọ́ mi lọ́wọ́ lọ ṣùgbọ́n láti sísìnyí lọ ni ọmọ ènìyàn yóò jókòó ní ọwọ́ ọ̀tún agbára ọlọ́run. gbogbo wọn sì wí pé. ìwọ ha ṣe ọmọ ọlọ́run bí. ó sì wí fún wọn pé. ẹ̀yin wí pé èmi ni. wọ́n sì wí pé. kí lè àwa fẹ́ ẹlẹ́rìí mọ́ sí àwọn tìkára wa ṣàtìgbọ́ ní ẹnu ara rẹ̀.